وكل بدعة دلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى وصف من بكنوا القرآن قلواني قد أفلح من تزكى قد أفلح من تزكى قلواني كتجري من تزكى ẹni tí ń bá ń yọ zaka tí ń fi ń ṣe àfọmọ́ ara rẹ̀ zaka wo wá lágbàlérò ìkànnà àwọn afá min kibari tabi'in sa'id ibn al-musayyab bákan afá wa umar ibn abdul rahimahumallahu ta'ala àwọn ni ẹ̀rí zaka tọ́lọ́wọ́ bá gbàlérò níbi áyà yìí òun náà ni zakatul fitr òun náà ni táwọn bàbá wa lẹ̀ Yorùbá tí wọ́n á máa pè ní jaka ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó wá ní gbogbo àwọn olùyọ jaka pátá ọlọ́run ní gbogbo wọn ká máa kí wọn pé wọn kú oríire eléyìí tí wọ́n ti pé jaka yìí ní yíyọ asọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí mi àti ká máa mójútó anábùwá muhammad sallallahu alayhi wa sallam ó padà wá ṣàlàyé nígbà tí wàá mú àlàyé wá níbẹ̀ náà láti wá rí ìdájọ́ jákà yìí lórí àwọn mùsùlùmí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí afáwà abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bó ti ṣe sọ wọ́n ni rasulullahi sallallahu alayhi wa sallam zakatan fitr ala nabi sallallahu alayhi wa ó ṣe jákà yìí ní yíyọ ó ṣe ní ọ̀ràn àyàn ó ṣe lọ́ràn àyàn dandan dandan ọ̀ràn àyàn tá ànábì wá ṣe yìí tó hùrọ̀ tán lè sọ èm mìíràn lágùwí wà rọ́fàf á tá ànábì ṣe ṣe lọ́ràn àyàn náà ni pé gbàwẹ̀ gbàwẹ̀ tó gbàwẹ̀ Ramadan àwọn nǹkan míì ta ni ó mọ̀ gbọ́ tètè rẹ̀ ti gbọ́ àwọn nǹkan míì ta ni ó mọ̀ wò tójú rẹ̀ ti wò àwọn ọ̀rọ̀ míì ta ni ó mọ́ sọ tó ti sọ àwọn ìṣesí míì ta ni ó jìnà sí nítorí gbogbo àwẹ̀ tí ó padà láǹfààní àti jìnà sí àmọ́ ńgbà tó bá ti yọ jákà níta sí ń pè ní zaka òun náà ní ta fi fọ nǹkan mọ́ wọ́n ní zakatul fitiri yìí ńgbà tó bá yọ òun láwa fi fọ àwẹ̀ rẹ̀ mọ́ kúrò níbi àwọn àbújẹ́ ìjẹkù tí ò bá sá wọnú àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí jásípé gbogbo gbàwẹ̀ kò sí kan nu wọn tó lè fọwọ́ sọ̀yà ikú alhamdulillah mo pé bẹ́rù ọlọ́run ọba tọ́lọ́run ni a pé nígbà tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ ní tó túmọ̀ sí pé àwọn àbújẹ́njẹ́kù yóò máa wáyé ó lè jẹ́ níbi ọ̀rọ̀ táláwẹ̀ ń sọ ó lè jẹ́ níbi táláwẹ̀ ń wò ó lè jẹ́ níbi nǹkan tí aláwẹ̀ tó ń gbọ́ ó lè jẹ́ níbi ìrìn ẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ níbi ìṣòwò rẹ̀ ó lè jẹ́ níbi ìtajà rẹ̀ níbi ìtajà rẹ̀ àwọn nǹkan kéékèèké ó ṣeé ṣe kó bẹ́ kó bá àwẹ̀ rẹ̀ tó gbà níwájú ọlọ́run kí àwẹ̀ rẹ̀ bá lè má wá dọ́dọ̀ ọlọ́run ní àwẹ̀ àbújẹ́ ìjẹ́kù ní àwẹ̀ tí ládàá rò ní pé òjíṣẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá ṣe lọ́rọ̀ yẹn fún wa pé ńgbà tí àwẹ̀ bá ti ń lọ sí òpin ká yọ jáka ẹ̀wà rí jáka yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ni yóò máa wá lò láti wa kúrò níbi àwọn àbújẹ́ ìjẹ́kù tó wọnú àwẹ̀ wa lẹ́yìn pé fún gbàwẹ̀gbàwẹ̀ wàtó ọmọkànlẹ̀ masáàkì àwọn ẹni tí ó já wọn aláìní náà àwọn náà lè máa rí nǹkan jẹ látara pé bọ́dún bá ti dé kálukú ní ó bùkátà àti ṣọdún so káwọn náà lè rí tí wọ́n jẹ nígbà tọ́dún bá dé wọ́n ní di eré tánàbùwà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ṣe zaka yìí tí ṣe zaka àtọ̀lùfẹ́tẹ̀rì táwọn bàbá wa máa pè ní jákà ṣe ṣe ní ọ̀ràn yẹn fún wa faman adáha qabla as afáwà abdullahi ibn abbasin radiyallahu anhuma wa ani sahabati ajma'in alẹ́ni bá wá yọ jáká síwájú ká tó kírun ìdí níjọ ọdún fàyíyà zakatul makobula irú eléyìí ni jáká tí ọlọ́run ọba tí ó tẹ́wọ́ gbà dáadáa wọ́n máa ń dáhà bá àdásọ́lá ẹni bá wá ń lọ rí yọ jáká tiẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kírun ìdí tán fàyíyà sọ́dákọ́tún mínà sọ́dákọ́ òun náà ṣe sàárà ni o àmọ́ sàárà rẹ̀ kò wọ jákà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ní kí a máa yọ eléyìí láfi mọ̀ pé àṣẹ jákà yìí látara pa àmọ̀pọ̀ràn yẹn ní lóòótọ́ a tún wá kẹ́kọ̀ọ́ kan bẹ̀ ẹ̀kọ́ yẹn náà ni pé àǹfààní méjì láfẹ́ rí mi jákà yìí yọ àǹfààní àkọ́kọ́ lè sọ èmi fáwọn olùgbàwẹ̀ àwọn tí wọ́n gbàwẹ̀ wọ́n jàǹfààní látara jákà ní yíyọ kí láǹfààní tí òun náà ní pé àwọn àbújẹ́ ń jẹ́kù tó ti wọnú àwẹ̀ wọn àwẹ̀ wọn ò ní ní kò fi ní déwájú ọlọ́run ọba láwẹ̀ tí ò ní pé bákan náà àwọn aláìní yóò lè jẹ́ pé ọjọ́ ọdún ọjọ́ ọdún náà ni yóò máa jẹ́ fún wọn ọjọ́ ọdún ọjọ́ ọdún náà ni yóò máa jẹ́ ọjọ́ ọdún wà ní máa jọjọ́ kan máa wá ronú kí la jẹ ọjọ́ ọdún òní máa jọjọ́ tí wọ́n máa wá káàkiri gbogbo àdúgbò láti máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn ipá wọn nídìí táwọn jẹ eré ló fi já pé nǹkan pọ̀ tíṣẹ̀rí awó tó fi ní pé kí a máa yọ zakatul fitri anábúwa muhammad sallallahu alaihi wasallam tó wá ń sàlàyé ìjọ́nà yẹn zakai ẹgbẹ́ bí ẹgbà wà fáwà abdullah ibn umar ibn al-khattabi radiyallahu ta'ala anhuma wa ani sahabati ajma'in oni farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr olóòtú ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe jákà yìí níyọ ó ṣe ní ọ̀ranyàn sa'an min tamr sa'an min tamr anábì ní ká máa yọ kan táǹbà wá sàlàyé rẹ̀ nínú tó bá jẹ́ èso ni àwòsọ́ àmì ṣàìr alálà abúdé wà lẹ́hùr ayọ̀ sọ́ọ̀rì yìí ká níbi dàbídò lábẹ́ bí yọ́ ayọ̀ sọ́ọ̀rì yìí ká lágbàdo lábẹ́ bí yọ́ odidi sọ́ọ̀rù kan láàmà yọ àwọn ní zakata àmà yọ sọ́ọ̀rù kan yìí alálà abúdé alánàbí ṣe lọ́nà yàn lórí ẹni tó bá jẹ́ ẹrú tí ń bẹ lábẹ́ olówó rẹ̀ ọ̀nà yà ní kó yọ zakatul fitr wal hur ọmọlúwàbí tí kì í náà tó jẹ́ ọmọlábí ọ̀ràn àyàn ni kóhùn náà kó yọ jákàtà wí wàzákàr ọ̀ràn àyàn ni lórí ọkùnrin wàlúùnsà kódò obìnrin gan ọ̀ràn àyàn ni lórí títí wọn náà wàlkabir wàsàgír wàsàgír ẹni tó jọmọdé tí ó ti dàgbà kódà tí ò tí ì dá nǹkan mọ̀ kódà tí ò tí ì mọ̀ ọ̀rọ̀ sọ kódà èyí tí ń mumú lọ́wọ́ ànábi lọ́ràn yẹn ni lórí òun náà wàhálì kàbíyìr ẹni tó tún wá jágbà lágbà náà tó náà dàgbà tó dògbó kò síbi tó lè wo darúgbódé ànábi lọ́ràn yẹn ni lóun náà kódà ká ló ti darúgbódé bíi pé kò lè dàpọ̀ lè gba àwẹ̀ mọ́ ọ̀ràn yẹn ni kóun náà kó yọ zakatul fitri minal ó jẹ́rú ni ó jọ́mọlábí ni ó jọ́kùnrin ni ó jóbìnrin ni ó jọ́mọdé ó jágbàlagbà ó gbọ́dọ̀ jẹ́ pé tí ò bá yọ kó máa wa amara biha an tu'adda qabla khuruji nas ila salah alànàbí wa pàṣẹ fún ike yìí ká máa yọ síwájú kó tó di pé àwọn èèyàn wọ́n máa lọ sí ìdí ibi eléyìí láti yẹn lórí gbogbo èèyàn àṣẹ́jáka yìí àṣẹ́ kò sẹ́ni tó yọ ọ́lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ ọmọdé lẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ kódà nú àwọn àfáà tí wọ́n tu lọ wọ́n tu débi pé oyún wa tá a ní sínú náà ṣe bí èèyàn ló náà ṣèwọ́n náà padà bí lọ́mọ á lọ́mọ èèyàn náà ni òun ló sì padà máa ṣàǹfààní nínú ayé wọ́n ní ká yọ fóun náà gbà tá a bá ti lágbára rẹ̀ eléyìí ó jẹ́ àwọn ẹni tá a máa yọ jáká tá a máa yọ ní lórí ẹ wá rí jákà yìí ní yíyọ gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tí ó bá yọ àmájẹ̀mú dé o májẹ̀mú tó dé ó gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí lẹ́ni náà ẹni tí ó bá ti jẹ́ kan náà àwọn mùsùlùmí kò kò yọ o torí pé gbàtà nàbí ká àwọn tó jọ́nà yà lé lórí tó ló jọ́nà yà alala abdi wal hur lórí ẹrú àtọmọlábí wal zakari wal unsa lórí akọ àti lórí abo wal saghir wal kabir lórí ọmọdé àti àgbàlagbà anábí wa yanjú ẹ pé minal mùsùlùmí nínú àwọn mùsùlùmí ó tún àti jákà yìí ẹni tó bá ní islam ó ní yóò máa yọ ẹni kejì àbíká ní májẹ̀mú kejì tó di ẹni tí jákà táwọn yìí tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí òun náà ni alukodorato alaha òun ni kó ṣe pé agbára wa ka àǹfààní rẹ̀ yọ ayé rẹ̀ yọ ká máa yọ jákà náà àṣíẹ̀sìn ti wà yìí inú tí ń bẹ́nu ẹni pé la yukallifullahu nafsan illa wus'aha olúwaláwé máa ń la nǹkan bọ̀yàn lọ́rùn àfi nǹkan tí èèyàn bá ní kápá ṣe ẹni tí ò bá ti lágbára láti lè yọ jákà yìí ṣẹ̀rí aláyọ̀ǹda rẹ̀ kò sínú ẹni tí ó yọnu inú àwọn ẹni tí ó mọ̀ gbà á olówó mọ̀ wà àmọ́ gbogbo ẹni tó bá ti lágbára dandan oníkírú ẹni yìí kí ó mọ̀ yọ jákà táwa lẹni tó lágbára kí láàfin mọ ẹni tó lágbára tọ́yẹ́ lómi lè mọ owó rẹ̀ pé tán bá lẹ́ni tó lágbára bóyá ẹni tó ní sósósó amount lákàntì rẹ̀ ni abẹ́ni tó ní sósósó amount nínú ilé rẹ̀ ni ǹjẹ́ owó labí yẹn ni abẹ́ni tó ti kọ́lé tó ń gukọ̀ tẹ́ni tí ò wá kọ́lé tí ò tí mọ́ gun ọkọ̀ ṣé kò jọ́ràn yẹn lé lórí ni ṣẹ̀dá ò torí yóò gbé kalẹ̀ àṣẹ tí ṣẹ̀dá awò ó náà ni pé mamalaka kúta yaumihi gbogbo ẹni tó bá ti ní kápá láti lè ní tí ó jẹ lódidi ọjọ́ ọdún súlẹ̀ láti alẹ́ ọjọ́ ọdún ó fi wá di àárọ̀ ọjọ́ ọdún ilẹ̀ ọjọ́ ọdún ó fi ṣú ó ti wá ní pé àá in tí mo lè jẹ ń jọ ọdún mo ti ní gbogbo tó bá ti lé sí i lọ́wọ́ ò gbọ́dọ̀ yọ jáka náà ní kó lọ́ọ̀rí fowó náà rántá ká máa lọ́ọ̀rí fi yọ ká máa lọ́ọ̀rí fi yọ jáka eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti láǹfààní láti lè rí tí ó bá jẹ níjọ́ ọdún in tó bá ti lé sí lọ́wọ́ òun náà ló gbọ́dọ̀ lọ rí ibi yọjáka ẹ báǹkì lówó náà wá wá ẹ kó lọ rí gbà ní báǹkì kó wá lọ ibi oúnjẹ kó fi yọjáka tí wọ́n ní kí a máa yọ eléyìí ó pàtàkì púpọ̀ ká gbọ́ àgbọ́yé rẹ̀ kọ́lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà ẹ wá rí jáka yìí ní yíyọ a gbọ́dọ̀ pàkíyèsí wa sí àwọn nǹkan kan òun náà ni pé jákà náà nígbà tí a bá yọ àwọn ẹni tí wọ́n bá ń bẹ wa a máa yọ jákà fún wọn ìyàwó wa a yọ jákà fún ọmọ wa a yọ jákà fún orí kọ̀ọ̀kan jákà kọ̀ọ̀kan ni o kìí ṣe pé dílé kan jákà kan aláwa mẹ́wàá la ń bẹ nínú ilé wa <clears throat> àwa bàbá ọmọ ìyá ó di méjì àwa bímọ bíi mẹ́jọ bàbá ó yọ tiẹ̀ yóò yọ tìyá yóò sì yọ tàwọn ọmọ náà mẹ́jẹ̀ẹ̀jọ ó wá fún wa lọ́mọ kan tí ń gbọ́dọ̀ rẹ̀ tó jẹ́ ọmọ tá a mọ̀ pé lálágbàtọ́ lórí alágbàtọ́ rẹ̀ náà yóò yọ jáka fún wọn kódà tó bá tún lẹ́ni tí ń bá a ṣiṣẹ́ tó gbọ́dọ̀ rẹ̀ náà ní gbé kó yọ jáka fún tó bá ti bìrì ti láǹfààní láti lè yọ jáka náà. ẹ wá rí àwọn a bá fẹ́ tí ó ti wọlé àbótí ẹ̀ ti wọlé náà ni àmọ́ àti ìwọlé tọ́ ìsìláàmù lábọ̀ wá lọ́rùn ká máa yọ jáka lé orí wọn bákan náà ìyàwó tí ó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tó yẹ hànà lákòókò jáka wọn ní lára ìjìyà tọkọ lè máa ṣe fún náà ní pé ó yá ìwọ náà lọ rí iye jáka ara rẹ èmi kọ́ ìmọ̀ ìyọ̀ jáka fún ọ. bákan pé ìsìlámù gbà wá láàyè ipọ́kùnrin mùsùlùmí ó mà lè fẹ́ni tó jẹ́ ni tí è ṣe mùsùlùmí lóbìnrin tí ó mà jẹ́ bí christian wọ́n ní ká nírú ìyàwó báyìí la bá ní àyè máa yọ jáká àyè máa yọ jáká lórí irú wọn nítorí pé jáká yíyọ ẹni tá a bá máa yọ lórí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo eléyìí gbogbo orú àwọn ẹni tá a máa yọ jáká lé lórí òun rèé abúlé aláwọn onímọ̀ náà ṣàlàyé ẹ̀ débi pé bíyàwó wa bá ń bẹnu oyún ẹjẹ àṣìtì ẹ náà máa bọlọmọ bá ti la láǹfààní ẹ kọlọmọ sáà ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀wà rí jákàtà aláàmọ́yọ̀ yìí a ti ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan sọ́ọ̀rù kan òun láàmọ́yọ̀ lórí èèyàn kọ̀ọ̀kan ẹ̀rí sọ́ọ̀rù yìí múdù mẹ́rin òun láàmọ́ bá lórí sọ́ọ̀rù kọ̀ọ̀kan múdù mẹ́rin láàmọ́ bá lórí sọ́ọ̀rù kọ̀ọ̀kan kí ni múdù mẹ́rin ó ní kí average man èèyàn tí ó ga jù tí ó kúrú jù tí ó lára jù tí ó tí ń jù kó wá fi ọwọ́ rẹ̀ méjèèjì kó kì bọnu oúnjẹ kó wá bu nǹkan jáde ẹyọ kan tó bá bù mú kan nìyẹn ẹ̀kúnwọ́ rẹ̀ méjèèjì kó wá bu mẹ́rin rẹ̀ òun là ń pè ní sọ́ọ̀rù ẹyọ mú dùn òun náà múdù ẹyọ kan rèé káwá wọn irú eléyìí lọ́nà mẹ́rin òun là ń pè ní jáká tí ọlọ́run ọba tó ní ká máa yọ lórí èèyàn kọ̀ọ̀kan àwa lè mọ kálukó máa wo pé èwo ni ilé ìtàn gbé dání níbo lè ní ó ti níbo lè ní ó ti máa wá la yukallifu Allahu nafsan illa wus'aha táwọn ò bá ní eléyìí àwọn ẹlẹ́kọ̀ọ́ wa wọ́n ti gbìyànjú kọ́rọ̀ náà bá lè rọ kálukú wa lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa náà aláǹfààní àti yọ́nú wa kódà tá àbá nìkiri dàmúdání agolo milk ó jẹ́ three crown ni ó jẹ́ pink milk ni tó ṣàbá ti jẹ́ milk alágolo tí gbogbo wa náà mọ̀ alágolo olómi yẹn ẹ̀rí milk yìí ẹ̀kún kíní mẹ́rin ẹ̀kún múdù mẹ́rin tí ń jẹ́ sọ́ọ̀rù kan a máa yọ agolo mílkì mẹ́rìnlá nínú sọ́ọ̀rù kọ̀ọ̀kan tẹ́ tó túmọ̀ sí pé ẹni tí ó bá lò rẹ̀ sí ẹni tí ó bá lo gàrí ẹni tí ó bá lágbàdo ẹni tí ó bá lo ọkà bàbà ẹni tí ó bá lo èlùbọ́ ẹni tí ó bá lo sẹ̀mó ní ìtòlékè nọ́ra àwọn onímọ̀ a wà máa wá kìíní mẹ́rin mẹ́rin lórí èèyàn kọ̀ọ̀kan a máa wá agolo mílìkì mẹ́rìnlá mẹ́rìnlá lórí èèyàn kọ̀ọ̀kan eléyìí oníjáká tá gbọ́dọ̀ máa yọ lórí ara wa a yọ eléyìí ọkọ yọ tiẹ̀ lórí ara rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó náà yóò yọ lórí ara rẹ̀ ìyẹn ni kọ́kọ́ yóò yọ tìyàwó bákan náà gbogbo iye táwọn ọmọ wa bá wá jẹ́ ọmọ wa bá tó mẹ́wàá àwa àti àwọn wa náà papọ̀ mọ́ àwa jẹ́ méjìlá ó túmọ̀ sí pé kíní lọ́nà mẹ́rin nígbà méjìlá òun là máa yọ nìyẹn bá a bá ti tó àti bá a bá ti mọ òun náà ni a fi máa yọ. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ló gbé eré ìkalẹ̀. àwọn àlàyé ọ̀rọ̀ kan mẹ́ta yìí náà ní mímọ̀ tán ní oúnjẹ tó bá dàbí ìgbà tó wọ́n bí a ta lè fi wérú ẹ̀ lákòókò wa ó ní bí wíìtì yẹn àbí bí sẹ̀mó wọ́n ní ìta fi máa lo múdù mẹ́rin ká máa lo múdù méjì wọ́n mú àlàyé tó pọ̀ wá tí àwọn àlàyé náà sì kún kẹ́kẹ́ kódà nú àwọn jàǹkàjàǹkà nú àwọn àfà tí wọ́n dúró ní olórí ọ̀rọ̀ yìí ìkanu wani sheikh islam ibn taymiyyah ta rahimahullah kama fi majmu' al-fatawa wa sheikhuna muhammad nasiruddin al-albani rahimahullah ta'ala kama fi tamam al-minna ay mai àwọn àfà ni wọ́n dúró lórí eléyìí báyìí pé àwọn oúnjẹ tó bá lówó lórí bóyá bí irú wheat yẹn àbí bí ọkà bàbà bẹ́ẹ̀ táwa wá lọ tó ti di wheat ipe ká máa wò pé sọ́ọ̀rù yẹn ìdajì rẹ̀ láàmà ya lórí èèyàn kọ̀ọ̀kan yóò máa jẹ́ múdù méjì lórí èèyàn kọ̀ọ̀kan àmọ́ Allahu a'lam ìfàǹfà náà lọ láàrin wọn ní tó pọ̀ púpọ̀ gbogbo mùsùlùmí èyí tó dájú náà ni pé ẹ jẹ́ ká gbìyànjú ká yọ ní múdù mẹ́rin mẹ́rin lórí èèyàn kan àyíwá bá mọ̀ bá ti ń ṣàlàyé múdù yìí tá ń ṣàlàyé agolo míù ó lè mọ yẹ lómi ó dá àwọn àfi kílò náà sọ lórí èèyàn kọ̀ọ̀kan jákàtà àmàyọ lórí wọn yóò mọ jẹ́ two point one hundred and fifty seven òun ni yóò mọ jẹ́ lóye kọ̀ọ̀kan ìyẹn ni kìlógíráàmù tá a máa lò nígbà tá a bá yọ tèèyàn kọ̀ọ̀kan tó tá a bá méjì two point one hundred and fifty seven yìí òun là á yọ lẹ́ẹ̀mejì ní kílò rẹ̀ méjì bẹ́ẹ̀ ó láyọ lórí èèyàn kọ̀ọ̀kan tó wá gbọ́dọ̀ gbìyànjú gbogbo àwa mùsùlùmí òdodo táwa náà tàbí kópa níbi iṣẹ́ olóore gbogbo ẹni tọ́lọ̀ bá ti kún ní kápá òun náà ló gbọ́dọ̀ yọ jápa tí a ń ṣàlàyé abẹ́lọ́wọ̀n bá wa dolúwa wa àlàyé ọ̀rọ̀ náà kọ́lọ́mọ́ṣà jò yé wa tó bá yé wa múmúlò rẹ̀ kọ́lọ́mọ́ṣà ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد gẹ́gẹ́ bí àwọn àlàyé ọ̀rọ̀ wa nígbà tá a bá wá gbọ́ yí báyìí èmi àti yín náà ti wá lẹ́mìí wípé insha allah àwa náà àyọjá ká àwa kọ́lọ́ kó má fún wa èyí wá kù ni pé mata tukhraju hadhihi zaka ẹ̀rí zakatul fitri táwọn bàbá wa máa pè fún wa ní jáka yìí ńgbà wo gan ló tọ́ ló yẹ kí ayọ̀ jáka náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam àkókò tá nàbí lálẹ́ fún wa òun náà láti ké fún wa lọ nínú ọ̀rọ̀ tá a sọ síwájú rẹ̀ gan anabi ní faman adáha ẹni bá lè yọ jáka náà qabla sala síwájú ká tó kírun ìdì lọ́dọọdún fàyíyá zaka tún bá kọ́ wúlà jáka tí ọlọ́run ọba tí ó tẹ́wọ́ gbà ní. wàá máa ní adáhà bá àdá sálá ẹni bá ṣe pé ńgbà ta tó sálámà yìí dì ní tó wá ń gbé jáka rẹ̀ káàkiri anábì ní fàyíyá sọ́dàkọ́ tó ń gbé náà sọ́dàkà sàárà lásán nu sàárà àtìyàn máa ń yọ olẹ́lẹ̀ yẹn yọ ni. ó túmọ̀ sí pé mi àti dábàá yọ jáka àti ó yẹ ká máa tájẹ́tì ìdájíjọ ọdún ká sì má jẹ́ kí ó kọjá àkókò náà bákan náà àwa láǹfààní ìpè kó tó wá dijọ́ ọdún ẹlòmíì lójú ọdún ta mọ́ ń wí mọ́ sábà bízì níbi afẹ́ bọ́ afẹ́ wẹ̀ ni afẹ́ lọ́sọ ni afẹ́ ṣègbà afẹ́ ṣàwo a lè mọ́ fẹ́ ráyè ìgbàláyè wà fún wa tó bá ti ń du ọdún kọ̀la àbí ọdún kù ọ̀túnla a ti lè bẹ̀rẹ̀ láti ṣì máa yọ zaka wa. yajilu ta'jilu zakatul fitr qabla al-fitri bi yawmin aw yawmayn aláǹfààní àti yọ síwájú ọdún kù bí ọjọ́ kan àbọ̀dún kù bí ọjọ́ méjì afáwa Nafi' tó jẹ́ ọmọ kéwú fún afáwa Abdullah ibn Umar ibn al-Khattabi radiyallahu ta'ala anhuma wa ani sahabati ajma'in Nafi' òun ló sọ nọ́rọ̀ rẹ̀ pé kana ibn Umar yuti alladhina yaqbalunaha wọ́n ní ẹ̀rí Nafi' ó ní ẹ̀rí Abdullah ibn Umar ó ní Abdullah ibn Umar ti mọ́ ń gbé jáka rẹ̀ fáwọn láti bí okùn ọjọ́ méjì wa kanu yu'tuna qabla al-fitr bi yawmin أو يومين أو وكانوا يعطون قبل الفطر بيوم أو يومين àwọn èèyàn á ti jí máa gbé fún wọn láti bí ìdí kù bí ọjọ́ kan àbó kù bí ọjọ́ méjì eléyìí àmú kílé kan bẹ̀ pé aṣábáwá Abdullahi bin Umar òun ti máa ń yọjá káàtì ẹ̀ láti bí ọdún kọ̀túnla àbí ọdún kan ọ̀la tó lálàáfíà ká ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lálàáfíà kí kálukú wa náà ká gbìyànjú ká ti máa yọ láti irú àkókò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wá ní a tún wá mú ẹ̀kọ́ kan mẹ́rin pé àṣẹ́kò sí láìfí káwọn èèyàn kó kóra wọn jọ kán níṣẹ́ táwọn ó ṣe ni pé àwọn ó máa gba jákà ìjọ a máa gbà lọ́wọ́ kálukú gbogbo ẹni tó bá fẹ́ yọ jákà nígbà tá a bá wá gba jákà náà tán àwọn ẹni tó bá wá lẹ́tọ̀ọ́ pé ká máa gbé fún a máa wá gbé jákà náà fún wọn gbogbo àwọn tó bá jẹ́ àwọn aláìní a máa gbìyànjú láti máa náwó jákà náà láti máa náwó rẹ̀ sí wọn eléyìí túmọ̀ sí bí gbogbo àwa tá a bá yọ jákà káti mọ gbìyànjú láti rí ọdún kọ̀túnla ọdún kú ọ̀la káti mọ yọ tàbá mọ àwọn tí wọ́n bá dúró kalẹ̀ pé àwọn mọ́ṣáláṣí tá a mọ̀ ibi alhamdulillah wọ́n lámọ̀ náà dáadáa ìmáàmù bẹ̀ ẹja àmọ́ gbéjà ká wa lọ ká lọ rí sọ́dọ̀ wọn àwọn ọmọ fojú àwọn tálíkà nínú àwọn tá ń kírun wọ́n sì mọ gbéjà ká náà wọn ò gbé lé kálukú wọn lọ́wọ́ ẹ̀rí àwọn eléyìí tá ń ṣàlàyé yìí ó pàtàkì púpọ̀ ọ̀ranyàn ni ó máa wá jẹ́ o níjọ́ tó bá ti di pé ó bá ti ń di alẹ́ ọjọ́ ọdún kọ̀la ọ̀ranyàn ó tún máa nìkan níjọ́ tó bá ti ń di àárọ̀ ọjọ́ ọdún gbogbo ẹni tó bá ní kápá ló gbọ́dọ̀ yọ eléyìí. ó dá bá ti wọ́n lọ́jọ́ ọ̀ràn yẹn kéèyàn ti yọ láàárọ̀ ọjọ́ ọdún yìí káwálẹ́ni náà wá lọ́ọ̀rẹ́ ó bá gbé jáka lẹ̀ àbótiẹ̀ gbé jáka gan dání lọ sí yídì bóyá láti hàn fóun rẹ̀ tó ń gbé lọ́wọ́ síwájú ká tó kírun nígbà tí ó jẹ́ yídì àwọn ẹni tí ń bá pàdé àwọn ẹni tó ń gánmọ̀ páwọn eléyìí ọlọ́rọ̀ ni wọ́n ni wọn àfòkátà sí ká gbé jáka fún wọn kí ni kó wá ṣe báyìí ǹjẹ́ kò di pé yóò padà dẹ́yìn irun kó tó mọ̀ yọ àmì tọ̀ òun ló ṣe ra rẹ̀ nù yóò yọ lẹ́yìn ìrún lóòótọ́ àmọ́ tó bá yọ ó kàn yọ ẹ̀tọ́ àwọn tálíkà tí ń bẹ lọ́rùn rẹ̀ ó yọ kúrò lọ́rùn ni ṣùgbọ́n ẹ̀tọ́ ọlọ́run ọba tọ́lọ̀ ti ní kó yọ ṣáájú ká tó kírun kò ní rí yóò yọ kúrò lọ́rùn àfi kó túbá kó kábàámà kó túbá lọ ọlọ́run ọba pé kí ọlọ́run kó mọ́ṣà ṣe àforíjì kó ṣàforíjì fún ọlọ́run fún eléyìí ó jẹ́ ọ̀kan ẹ̀wà rí ta tún wá fẹ́ gbéyẹ̀wò náà ni pé jákàtà ń sọ yìí àwọn tà gbé ni ta ló lẹ́tọ̀ sí àwọn ní mímọ̀ wọ́n gbé yẹ̀wò láàrin ara wọn wọ́n ní kódà wípé jákà yìí wọ́n ló dàbí pé <clears throat> àwọn tá mọ̀ yọ fún ìran mẹ́jọ ni wọ́n gbogbo ìran mẹ́jẹ̀ẹ̀jọ tó lùwá dárúkọ wọn ní alukur'an pé ká lil fuqara والمساكين والعاملين عليها وفي الرقاب وفي سبيل الله ọlọ́pàá subhanahu wa ta'ala ó ka ìran bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ táàmà lọ rẹ̀ gbé zaka owó fún wọ́n ní sáwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí sáwọn náà ni ó lẹ́tọ̀ọ́ sí jata ni àwọn apá kan nú àwọn ní mímọ̀ wọ́n ní báwọn ti rí ń tàwọn kódà àwọn yìí nǹkan ni wọ́n pọ̀ jù wọ́n ní táwọn rí ni pé àwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ yìí òun náà la lè gbé jata fún aláìní tálíkà àti aláìnígá aláìnígó tí ò tiẹ̀ ní nǹkankan tiẹ̀ ìran méjìlá aláìní ìmí ń bẹ ó ní tí ó jẹ tílẹ̀jọ́ tílẹ̀jọ́ ọdún òbí ṣú àmọ́lẹ́yìn ìjọ náà kò sí nǹkan míì tí ó jẹ mọ́ ìmí ń bẹ kò tiẹ̀ ní nǹkankan tiẹ̀ ìran méjèèjì ọlọ́run ọba kà wọ́n wà láàmì nínú àléyá àwọn tó ń ṣiṣẹ́ lórí ká ìjọ wọn láwọn náà tó lè bí fi rí ká àwọn tí ń bẹ ojú ọ̀nà ọlọ́run bá bí sabilillah kátùmọ̀ náà síbẹ̀ ọlọ́run bá ka àwọn ìran méjì ẹ̀jọ̀ yìí àwọn tó pọ̀ náà fà wá ní pé àwọn ìran méjì ẹ̀jọ̀ yìí là máa kó jákà fún a máa sahih èyí tó lálàáfíà ni pé ìran méjì ẹ̀jọ̀ yìí kọ́ ló ní torí pé ńgbà tá ànábì ó sọ ọ̀rọ̀ jákà fún wa ta ṣàlàyé lẹ́ẹ̀kan ó sọ ìdí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ṣe torí ẹ̀ ní ká máa ṣe ká máa yọ jaka wọ́n ní yóò máa jẹ́ túhùrọ̀ tálí sáàìm gbàwẹ̀ gbàwẹ̀ tó gbàwẹ̀ tó ṣe wípé nǹkan ni ó máa wò ó ṣàṣìṣe ó lọ rèé wò nǹkan ni ó máa gbọ́ ó ṣàṣìṣe ó lọ rèé gbọ́ nǹkan ni ó máa rìn lọ ó ṣàṣìṣe ó rìn lọbẹ̀ nígbà tó bá yọ jaka jaka nì ni ó mọ̀ fọ́ ọmọ ìdí kejì wá ni pé wà tó ìmọ̀tánlélmasàkì àwọn aláìní wọn ò lè máa rí nǹkan jẹ àṣẹ ń dorí àwọn aláìní gan-an òun lọ́lọ́run ọba ṣe gbé kìíní ìkalẹ̀ ká tó tún máa sọ yìí muhammad sallallahu alaihi wasallam ó sọ fún aláìmọye nínú hadith ó ní ẹ rọ àwọn tálíkà lọ́rọ̀ ẹ má jẹ́ pé yóò tún wá dijọ́ ọdún wọ́n tún wá máa lọ káàkiri láti máa lọ tọrọ tí wọ́n jẹ àbí tí wọ́n mu so ìjọ ọdún yẹn ẹ jẹ́ káwọn náà dàbí ọlọ́rọ̀ ẹ jẹ́ káwọn náà kí wọ́n dàbí olówó ká tún wá wò dáadáa á rí i pé bọ́dún iléyà bá dé àní ìta máa ń ha lọ́jọ́ ọdún iléyà kí láàmà ha rànkúnmí láàmà ha ògúnfe láwọn tí kálukú wa bá pa níjọ ọdún iléyà wọ́n ní bá ti ń ha ẹran yìí bẹ́ẹ̀ náà náà wá fẹ́ pé tọ́jú ìtúnu àwẹ̀ bá dé àwọn tálíkà ká tún mọ̀ ha oúnjẹ fún wọn lórí eléyìí ló fi jẹ́ sí pé àwọn ẹni tá a mọ̀ sọ láti mọ̀ gbé jákà yìí fún ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn ẹni tí wọ́n ní lórí eléyìí àwọn ẹni tí wọ́n wá níyì ẹlòmí àmọ́ bẹ kò dẹ́ni tí ò ní mọ̀ ẹlòmí àmọ́ ẹgbẹ́ ó mẹ́ni tí ò ní àmójú ti pé à tí ń bá lọ rèé gbé fún wọn pé tèmi rèé ṣé wọn ní mọ́ wó pé mo ti fojú aláìníwà wọn ni kírú àwọn ẹni báyìí ó ṣe ẹ lọ sádúgbò yìí àwọn mọ́sálásí tí máa ń bẹ̀m̀bẹ̀ àwọn àfáàtẹ̀mọ̀ tí wọ́n bá dúró déédé ẹ pè wọ́n ẹ wá ní jákà tiwa orin kálukú yín ẹ máa lọ rèé dá jákà jọ sọ́dọ̀ wọn nígbà tẹ́ ẹ bá dá jọ sọ́dọ̀ wọn àwọn ìmáàmù yìí tí ìmáàmù bá fi jákà ránṣẹ́ sẹ́ni tó jálà ìní ó ṣeé ṣe kó mọ́ bí nǹkan míì ta rò pé o lè fẹ́ bí. bákan náà ìmáàmù ń gbà míì gan àwọn aláìní gan lè ti wá kó ọtí lè ti wá fowó kọ́lẹ̀ torí inú ọ̀nà tá a tún mọ́ ń gbà fi ń pín jákà nìyẹn irú bó ti wà lẹ́yìn àwọn tó bá mọ̀ pa wọn bùkátà sí wọ́n lè máa wá kán máa bá wọn ìmáàmù wọn ìmáàmù ẹ̀dá fún ti jáka bá ti dé àbùkátà sí ìmáàmù ó kọ́ ọkọ rẹ̀ yóò kọ àdírẹ́sì rẹ̀ yóò kọ fóònù nọ́mbà rẹ̀ kalẹ̀ níjọ́ tí jáka tíjọ́ tí jáka tí bá ti ń dé tí jáka tí bá ti ń dé ìmáàmù ó ti mọ lù wọ́n láago ó yẹ mọ́ bọ̀ jáka náà ti délẹ̀ ó gbọ́dọ̀ máa wà dáadáa láwọn àwùjọ níbi tá a bá ń wà so tá a bá ti ń wo páwò bá lẹ́ńtà lè gbé fún a wo pé ìgbé nìkan ó lè máa fojú pàǹfà láì wo ohun àwọn tí wọ́n bá jẹ́ ìmáàmù wa láwọn àdúgbò wa ẹ jẹ́ ká mọ gbé jákà náà lọ sọ́dọ̀ wọn látọ̀dọ̀ tí wọn yóò mọ dé ọ̀dọ̀ àwọn ẹni tí ó bá yẹ kó mọ dé so gbogbo àwọn táwọn náà bá mọ̀ páwọn bùkátà sí jákà ẹ jẹ́ káwọn náà máa wá bá wọn imam káwọn náà máa forúkọ wọn lẹ̀ kán máa forúkọ wọn kalẹ̀ kí wọ́n lè máa rí ibi gbá tó jẹ́ ẹ̀tọ́ wọn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ní kí a mọ fún wọn nígbà tí àsìkò jákà yọ nígbà tó bá ti tó ẹ wá rí atúbọ̀rọ̀ tó wá pé àkíyèsí ara wa síbi gan ẹ rí jákà yìí bá ti ń ṣàlàyé rẹ̀ tá à ń sọ yìí ẹni tó tọ́ tí èèyàn máa ń fún ní zakaju àti jákà náà òun náà lẹ́n tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹni àti zàká àti jákà ẹni tó tọ́ka kọ́kọ́ ronúrò láti gbé e fún òun náà lẹ́ni tó jẹ́ bí àbẹ́ni tó jẹ́ alásùnmọ́ ẹni Muhammad sallallahu alaihi wasallam anábí ní sọdakọ́tùkà aláàrí rahim anábí ní ọ̀rí àzàká rẹ̀ tó bá ń yọ ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí ìrọ́ni ó ní nǹkan méjì ní ìwà jẹ tó bá sí mọ̀lẹ́bí rẹ̀ sọ́dàkọ́ yóò jẹ́ pọ̀ ọyọ jáká yóò jẹ́ pọ̀ ọyọ zàká wàsílà yóò tún wá jẹ́ pọ̀ ọtún kó ẹbí mọ́ra ẹwù Islam yóò jẹ́ pọ̀ ọyọ jáká tọ́lọ̀ ní ọyọ àǹfààní kejì tún wá ní pé yóò tún wá dà gẹ́gẹ́ bí ìgbà fún èmi àti yín ìyẹn ló fà nábùwá Muhammad sallallahu alaihi wasallam nígbà tẹ́nìkan wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àtújíjì sọ́dàkọta alùhùmá ala azwadihima wa ala aitamin fi hujurihima wọ́n ní jẹ́ tẹ́yàn lè máa yọyọ zaka àbí jákà fún àwọn tó jẹ́ bí àwọn alásùnmọ́ oníbèèrè yìí wá anábùwá Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń béèrè yọ fún wọn wala ẹ̀san méjì ni yóò máa wá ní ajírul qaraba ẹ̀san pókó mọ̀lẹ́bí rẹ̀ ó wà ajiri sadaqa àti ẹ̀san pé ó tún yọ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó tún sọ fún Abu nígbà tó gbé jáká rẹ̀ wá anábí ni wà inni ara an taj'alaha jákà ló gbówà yìí lóòtọ́ zaka rẹ̀ lọ gbówà yìí lóòtọ́ pé ká bẹ́ẹ̀ pín fáwọn aláìní abẹ́bù bá sì fún ọmọ rẹ̀ èmi wò pé tọ́ bára àwọn tó súnmọ́ jù nù mọ̀lẹ́bí rẹ̀ àwọn lọ bá sì gbé jákà yìí lọ ìbá eléyìí àwa náà tá bá fẹ́ yọ jákà àbí owó wa zaka ti wọnú owó wa ẹ jẹ́ wú àwọn tó bá súnmọ́ nínú mọ̀lẹ́bí wa àwa ní ìdí kan sí kò fẹ́ jẹ́ ká lè yọ fún wọn àbí fámílì ti wá gan àti ìwábẹ̀ rí tálíkà mọ́ láàrin wa ó dò mọ́ ń ṣẹlẹ̀ ń gbòmí gan ó dídí ìlú wọn àníyẹni tí wọ́n yọ zàká fún wọn àníyẹni tí wọ́n yọ jákà fún àwọn ìlú kan mẹ́m̀bẹ̀ ọlọ́run ọba ti ṣàánú wọn débẹ̀ àti òun náà wọ́pẹ́ èmi gan ní tèmi lọ́wọ́ tèmi náà fẹ́ yọ wọ́n nírú wọn kí wọ́n wá jọ àwọn ibi tá bá mọ̀ táwọn aláìní bá wà ẹja kó lọ́bẹ̀ kí a máa lọ ha fún àwọn ẹni tí wọ́n bá ní tí ó lé gbogbo èyí tá ń ṣàlàyé yìí ohun gangan òun náà ní ìpìlẹ̀ awuyewuye ń lọ ní gbogbo ọ̀nà lénìí kódà awuyewuye inú tíra ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa tá a máa ń ka tíra la máa ń ka awuyewuye náà àmọ́ nísìn láàrin àwa tá à ń jẹ́ mùsùlùmí awuyewuye yóò lè má ṣẹlẹ̀ lọ́dọọdún ǹjẹ́ kí la awuyewuye ọ̀hún náà ni pé ǹjẹ́ jákà yìí ṣe àti ẹ̀lẹ́ fowó yọ ọ́ ta ni agolo mílìkì mẹ́rìnlá agolo mílìkì mẹ́rìnlá láàmà yọ láàmà yọ lórí múdù yìí mẹ́rin irú rẹ̀ láàmà yọ lórí èèyàn kọ̀ọ̀kan ṣáwálé lọ́rí kọ́sì ẹ̀ kí ó dá èló gan ti ẹ̀ lágolo mílkì mẹ́rìnlá èló ló wọ́t káwá mú owó rẹ̀ káwá lọ́mọ mẹ́wàá labáwá ní káwá kọ́ àwọn ọmọ wa bíi mẹ́wàá ká sì mọ̀ kó àwọn ọmọ wa bíi mẹ́wàá ká sí iye owó wọn káwá kó fún aláìní pé owó jákà mi lélẹ́yìn eléyìí láti pẹ́ lọ́tìjọ́ tó ti pẹ́ wá ó ní ẹnu àwọn àfáà ìsìláàmù ni ò ti kò lórí ẹ̀ látọdún tó ti pẹ́ wá pàápàá nínú àwọn ẹni tó wọ́kọ́ yapa sínú eléyìí onan imam abu hanifa rahimahullah wa rahmatan wasi'a wal imam ahmad kama fi riwaya imam abu hanifa rahimahullah àwọn nẹ́kọ́kọ́ sọ pé ẹ jákàjákà tá ń sọ yìí lóòótọ́ ara àwọn àkọọ́lẹ̀ pa Ànábì wa muhammad sallallahu alaihi wasallam owó ló ní a máa fi yọ́ sí dárúkọ owó ní ọ̀nà tó pọ̀ àmín oúnjẹ lọ́nà tó pọ̀ àmọ́ ń gbà mí àwọn aláìlé yìí ó lè jẹ́ pówó gan ni wọ́n bùkátà sí a ṣe máa fi owó ká máa fi yọ fún wọn alimam abu hanifa rahimahullah àwọn gbèrú ọ̀rọ̀ báyìí kalẹ̀ látara bẹ́ẹ̀ àwọn tó kù nú àwọn àfà gẹ́gẹ́ bá imam malik al-imam shafi'i wal-imam ahmad kama fi riwayatin ukhra àwọn wá lọ sí ibi pé rárá o kí ni ń fi lè máa yọ jákà oúnjẹ ni ṣẹ̀ríà gbé kalẹ̀ oúnjẹ náà ni ẹ̀yà máa fi yọ oúnjẹ tí ṣẹ̀ríà gbé lẹ̀ oúnjẹ yẹn òun náà ni ẹ jẹ́ ká máa lò láti máa fi yọ ọ̀rọ̀ yìí látijọ́ tọ́rọ̀ yìí ti wá ń bí fàǹfà tó fi dè ní àárọ̀ yìí ẹnu àwọn mùsùlùmí ò tí kò lè lórí ṣùgbọ́n tá a bá bí ẹ̀sùn dúdú ọ̀rọ̀ fúnra wa irú ọ̀rọ̀ báyìí kìí ṣe ń tá àmọ́ bára wa jà kèésì ṣe ń táwà fojú wo tẹ́nìkó fojú wo ẹnìkejì bí ẹni tí ò dúró déédéé nítorí pé ọ̀rọ̀ tó ṣe pé ìmọ̀ ló dájọ́ rẹ̀ àwọn tí wọ́n dúró lórí pé oúnjẹ lágbọ́dọ̀ fi yọ́ wọ́n níbẹ̀ ni nítorí pé lásìkò ànábíwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo jákàtà nábi pàṣẹ rẹ̀ oúnjẹ náà fi yọ àwọn sọ̀hábì rẹ̀ lẹ́yìn rẹ̀ náà oúnjẹ làwọn náà ń lò bóò ló ti wá jẹ́ tẹ́wàá sọ di ká lo nǹkan míì yàtọ̀ sóúnjẹ ká máa lọ rèé lo pé kí ni wọ́ọ̀tì oúnjẹ yẹn bóyá bí owó àbí nǹkan míì gan tó yàtọ̀ sówó bóyá káwọ̀ kó dá tèbí jákà náà àtẹ̀mí àtàwọn ọmọ mi 3000 ló wọ́t káwà lọ jàdúmọ̀ta káwà lọ ríra lẹ́sì 3000 kárí tálíkà ilé ìtẹ́mi ń wòyí aṣọ ni òríwọ̀ ó yọ ọmọ gbaṣọ kó mọ jẹ́ jákà rẹ̀ lójá wá ń sọ̀rọ̀ kímọ̀ kímọ̀ ọbẹ̀ nínú tó jẹ́ kíìmọ̀ aṣọ́wọ̀bẹ̀ nínú tó jẹ́ kíìmọ̀ pàtàwọ̀bẹ̀ nínú tó jẹ́ kíìmọ̀ agbówọ̀bẹ̀ kò sí tí ò wọ́bẹ̀ nínú táwọn yẹn bá jẹ́ àti mọ́ nílò àwọn àtàkùgbé irọ́ oúnjẹ là nẹ́bí àmọ́ lò lákòókò rẹ̀ kò fi nǹkan míì rọ́pò ń jẹrí tó fi kúrò láyé àwọn ọmọ kéwu rẹ̀ náà tó sì kọ́ ń kéwu lásìkò rẹ̀ irú táwọn náà máa ń lò náà nìyẹn pé sọ̀rọ̀ tá a yọ jáka yìí ẹjẹ́ ó jẹ́ kó ń jẹ táà nẹ́bí dákọ̀ ó náà ní ká máa lò wọ́n ní tó kàn bẹ́ẹ̀ bí ó kàn kọjá pé ló ń jẹ kìí ṣe ká wá takú pé ṣe bí dàbí dùn yọ lásìkò ànábì kí wọn náà wá dàbí dùn bẹ́ẹ̀ káàkiri lọ́ yọ káwọn mọ jẹun yọ fún wa ńlẹ̀ Yorùbá àmì jẹun wò kí o ṣe ń àwákàn gbádà bídùn bí kí ni jàmọ́ bí nǹkan àpanu so oúnjẹ ìlú kọ̀ọ̀kan ọlápọ̀ oúnjẹ tí wọ́n ń lò ní Mẹ̀dínà jọ náà lànà mi fi dárúkọ rú yìí pé oúnjẹ là á lò ṣùgbọ́n oúnjẹ tó bá ń jẹ nù lú yín lẹ́yìn bá máa ń jàmọ̀là ẹ̀bàmọ̀là yọ àwọn ará Amẹ́ríkà àwọn èyí jàmọ̀là àwọn ò lò wọn ò ní

anábì fẹ́ ká fi dùn àwọn aláìní nínú ni ká sì fi rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi kan máa lọ rí tọrọ bárà bẹ́yìn bá wá takú ti kóúnjẹ nìkan ni ká yọ bá a bá kóúnjẹ náà kalẹ̀ tán aláìní míì kò bùkátà sóúnjẹ wà aláìní míì bẹ́ gbóúnjẹ fún ó lè wọ́sẹ̀ lẹ́yìn lórí gan pé kí là ń wí yìí à ń sọ̀rọ̀ owó ìwọ̀n gbèrè sí wá kí ní mọ̀ yóò kọ̀ kódò lè dálé lórí pé ṣe jákàtì ẹ̀rọ ẹgbẹ́ kí nípa okó wájú mi

ipé àkàtí ó fi gba owó lọ́wọ́ wọn ó sì fi gba aṣọ wálé nígbò wá gba aṣọ náà wálé ó kó wá sílùú Madina ipò ni àwọn ará Madina aṣọ náà bùkátà wọn bùkátà sí owó tó yẹ ká gbà lọ́wọ́ yìí a máa wà fáfún wọn léṣe pé irọ́ ẹ má mú ti Mu'adh ní wọlé wù tí Mu'adh tẹ́ yẹn ó dà gẹ́gẹ́ bí tax tí Islam ní ká máa gbà lọ́wọ́ àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí tán sì ń gbèlú àwa mùsùlùmí pé so táàkì yẹn òun ló sọ di aṣọ tó fi gbàǹjọ náà pẹ̀kẹ́ má mú yìí wọlé àmọ́ èyí ọ̀rọ̀ yìí tàbá ní ká wòye lọ kálukú wọn náà ló mọ̀ rí àlàyé mú wa àwọn tó takú ti pé oúnjẹ ní ká ṣe wọ́n lọ́wọ́ tó gbóúnjẹ kalẹ̀ ṣe bọ́mọ̀ fáwọn tálíkà fún padà wáyé tí wọ́n bùkátà sówó ju oúnjẹ lọ tó ká ló wúlú bá yẹ ni àbí ká nkan nǹkan míì ni a ti rí tí ó ti ẹ̀jọ́ nú ọ̀rọ̀ lọ́wọ́ ọba àbí nú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam pé torí kí ń bá ti ń sọ pé ẹ owó làwọn tálíkà bùkátà sí jù ó dàbí ìgbà tá a fẹ́ mọ ìyá lọ a ti fẹ́ mọ gbọ́njọ wa lọ a sì fẹ́ mọ Muhammad lọ nìyẹn sallallahu bá tún ní irọ́ ṣebí ká ti yọjá ká dun aláìní ló pàtàkì àmọ́ kí la fẹ́ fi yọ nǹkan ló pàtàkì jùlọ ṣe bẹ́yìn náà padà gbà wọ́n láàyè pé dandan kọ́ ni kó jẹ́rù oúnjẹ tán lò lásìkò ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pèsò níta àwọn ẹ jẹ́ káwọn èèyàn máa fi owó yọ torí pówó làwọn èèyàn bùkátà sí yòrò jama ẹni látara àwọn àlàyé àwọn àfáwọn wọ̀nyí ọ̀rọ̀ wọn pọ̀ jù báyìí lọ kódà kálukú mú àwọn ẹ̀rí tó jindò tó wọnú dáadáa táà ní láǹfààní àti wá fẹ́ sọ fún ara wa pé وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ìlànà tó dájú ìlànà tànàlùwà Muhammad sallallahu alaihi wasallam ṣe oúnjẹ gan ní ẹjẹ́ àfihọ́ kí ni ká fi yọ́ jàmá oúnjẹ gan kò ní ká fi yọ́ tàbá wá rẹ̀ tó fowó yọ tí ẹ mọ́ bù wọn o mọ́ pè wọn láláì nímọ̀ o mọ́ pè wọn láláì màká o mọ́ pè wọn lẹ́ni tí ó tẹ̀lé súnnà o ibi tọ́lọ̀ ní kó yé wọn lọ́nu àmọ́ sóúnjẹ sálà nábì lò ẹ jẹ́ ká lo oúnjẹ tá nábì lò ìkánnà àwọn àfá àwọn akọ́lọmọ́sà àbáwà sanwọ́ lẹ́sàn lórí àwọn ní ẹ̀tí ẹ̀dùn gan gbogbo atótónu táwọn wọ̀nyí wì ọ̀nà àbáyọ wà fún láti fi ní takun tá nábì gbé rẹ̀ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀rẹ́ ta bá gbóúnjẹ fún wọn pé tálíkà míì tí ò lówó torí inú àlàyé nu pẹ́lẹ̀ gbóúnjẹ fún èyí wọ́n tún máa jẹ́ àlékún àlékún orí agbé jákà bí á fámílì wa jákà wá bẹ́ẹ̀ dàbí àpò ìdájí àpò rẹ̀ sí àwa gbé kalẹ̀ pé ìmọ̀ọ́mọ̀ ẹgbà ìbá fún pé fáwọn tó bá tọ́ sí a tún wá kó 2000 pítọ̀ àwọn tẹ́ fún ẹtún bá ń naira ó tún fi lé sáwọn tí wọ́n gbé ipé so owó tẹ́ fẹ́ ká mọ́ fún wọn àti fún wọn náà nìyẹn àmọ́ ká gbé rẹ̀ sí fún tá a gbé gàrí fún tá a gbé sẹ̀mọ́ fún tá a gbé ẹ̀wà fún ó wá òpé kí lèmi ó fìdá ti ṣe tẹ́mi tí ìṣẹ́ tí níyàwó tí ó bá ń ṣe owó ilé ẹ̀ṣì máa kọ́ lèmi bùkátà sí wọ́n ní ẹn tó bá gbà tán òun náà lè gbọ́jà lọ kó sì lọ rèé ta kò Ah, àfáà tó mú àwọn àlàyé yìí wá Sheikh Muhammad ibn Salih al-Uthaymin ọlọ́mọ́sà bá wa sanwọ́n lẹ́sùn lórí àwọn míì náà wí bẹ́ẹ̀ nú àwọn àfáà ohun àmọ́ nú àwọn àfáà àkókò yìí tí wọ́n wí bàbá yìí ló jẹ́ ọ̀rọ̀ yìí zakata a máa ń fowó yọ owó làá máa fi yọ kò ní yí padà nígbàtà ti ní zaka owó nínú Islam ẹ a sì ní fi nǹkan mí yọ yíò náà bákan lásìkò léyá ẹran la máa ń pa ìjẹ́ ẹran ta máa ń pa ohun sáré nìkan sọ fún wa rí pé ẹnìkan já mọ́ pẹran mọ́ ká mọ́ sọ́dọ̀wó ẹnìpá rẹ̀ ní sọ bẹ́ẹ̀ sì ni àwọn àfáà wọ́n ti ọ̀rọ̀ débi eléyìí náà àwọn tó fa ilé yìí mọ́ra wọn lẹ́nu pé ẹjáká a tàbá mẹ́ran léyá asọ́dowó amújáká asọ́dowó tẹ́rípa àti ń gbọ́gbọ́n kò níbi tí Islam fi wálé sí díẹ̀díẹ̀ nù so èyí tán ní afowó yọ tí ń ṣe zàká owó àmọ́ fowó yọ ẹran tán ní a máa pa lákòókò oléyá àmọ́ ṣe kíni jama àmọ́ pẹran jákà olóúnjẹ tán ní a máa yọ lásìkò túnú àwẹ̀ àmọ́ yọ oúnjẹ ẹni tọ́lọ̀ ń bá wá fún láǹfààní nínú wa tí wọ́n bá ti wá ń yọ jákà oúnjẹ tó máa fi ṣéńjì díẹ̀ díẹ̀ tó máa fi lé kódà tó bá jẹ́ ṣéńjì púpọ̀ púpọ̀ náà tó máa fi lé yóò lè máa jẹ́ àǹfààní fún tálíkà rẹ tó gbé jákà rẹ fún abẹ́lúwa wa wa eléyìí la jákàbọ̀ lọ́rùn irú àwọn ẹ̀tọ́ ni ayọ́ fún lẹni tí ò ní àmọ́ níjọ́ tó bá yẹ pé jákà wọlé fún láti bí jákà tún wọlé fún láti bí jákà tún wọlé fún láti bí gbogbo jákà tó wọlé fódìdí ọ̀sẹ̀ kan gan tó nǹkan bá fẹ́ mọ́ jẹun lé olé rẹ̀ kò bùkátà sí kó lọ ríra nǹkan kan mọ́ tọ̀ nínú tó ti lékún lọ́dọ̀ rẹ̀ náà ìwọ náà tó yọ jákà àti ẹ̀fẹ́ lòmíì tó túnmọ̀ sí tiẹ̀ náà bó ìgbà ó ní òwà tó dọ̀rọ̀ ẹ̀ lóyè níjọ́ tí jákà tó wọlé tó bá ti ju tóun náà àtìyàwó àtọmọ ó jẹ bódidi ọjọ́ ọdún súlẹ̀ lọ èyí tó bá lékún kódà tí ò bá ká ti gbogbo mọ̀lẹ́bí ká nínú àwọn bíi mẹ́wàá jákà èèyàn mẹ́ta ló yọ ọlẹ̀ èèyàn mẹ́ta náà ní kí kò yọ abẹ́lúwa bẹ̀rẹ̀ wọn bá wa بمنه وكرمه وعزه وفضله كما شافوا عليها قويلين تياسو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله